lórílẹ̀‐èdè amẹ́ríkà nílùú kan tí wọ́n ń pè ní houston ní texas ọmọ nàìjíríà kan wà níbẹ̀ o sunday timothy ọlátúnjì lórúkọ ẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn tún mọ̀ dáadáa sí ọmọ ológo báwo ni timothy ọmọ ológo ṣe di olórin ní gbogbo ló ti wá báwo ló sì ṣe bẹ̀rẹ̀ tó ṣe bí eré bí eré gbé orin gospel juju láti ìlú ìbàdàn dé ilẹ̀ amẹ́ríkà níbi tó ti gbé ń jayé ọba. orúkọ mi ni sunday timothy ọlátúnjì ọmọ bíbí ìlú ìbàdàn ni mí ní ọ̀yọ́ state ìyá tó bí mi ọmọ ìjẹ̀bú ni wọ́n ìjẹ̀bú gbó ní ogun state. Be on the glory. tí mo bẹ̀rẹ̀ music láti kékeré ni mo ti ń kọrin ó ti wà nú ẹ̀jẹ̀ because ilé olórin náà bí mi sí so àti kékeré ni but tí mo lè ní mo bẹ̀rẹ̀ fully professionally ká ní twenty years uh, nípa àwọn òbí mi bàbá tó bí mi pásítọ̀ ni wọ́n nínú ìjọ CAC inú CAC la bí mi sí. Si ìgbà tán gbogbo ìgbà tán bí wá ń gbà yẹn dáàdì wa pásítọ̀ ni wọ́n sọ olórin ni wọ́n nígbà yẹn táwọn náà máa ń kọrin káàkiri ńgbà yẹn wọ́n ní ẹgbẹ́ akọrin bí àwọn àwáyànyọ̀ ńgbà yẹn so ó dẹ̀ pa àwáyànyọ̀ náà ni wọ́n gbà yẹn àwọn náà ń líìdì àwọn ní team leader ńgbà yẹn so àwọn náà máa ń lead orin ńgbà yẹn so wọ́n really bí wa sínú music ni because nínú ilé mi ilé wa àwa ọkùnrin mẹ́rin ọkùnrin mẹ́ta ló ń forin jẹun so ó wà lára mọ́mì wa náà olórin ni wọ́n ìyá bí ìyá àjọ náà ni wọ́n bí evangelist so mọ́mísí mi ilé wa dìde ó dàbí ẹ mọ báwọn lé CAC ìgbà yẹn ṣe máa ń rí CAC CAC à ilé CAC ilé onígbàgbọ́ gidi ni so ó really wà lára èmi gan láti kọrin because mọ̀mísí mi máa ń bá mi wí ni pé Sunday ṣé ṣe pé nǹkan ṣe ẹ́ máa jókòó ti glass máa bẹ̀rẹ̀ sí kọrin máa jókòó ti mirror báyìí máa bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run máa máa yin Ọlọ́run wọ́n máa ní kí ló ń ṣe ẹ́ ìwọ ọmọ kékeré kí ló mọ̀ tó ń sọ màá dẹ̀ díjú pa màá máa yin Ọlọ́run so ó jẹ́ nǹkan tí mo like so àti kékeré ni mo ti ń kọrin àwọn òbí mi onígbàgbọ́ ni wọ́n they are Christians born ó kàn wà unfortunate pé ìgbà tèmi fẹ́ máa gbọ́njú ni ìjà wáyé láàrin wọn tán separate so mo really gbé pẹ̀lú mọ́mísí mi náwọn ìgbà kékeré téèyàn lè níyàn ṣe kékeré mọ́mí wa mo gbé pẹ̀lú so ìjẹ̀bú ni mo ti lò kékeré mi ìgbà tí mo dé secondary school mo wá padà wá sí ìbàdàn tí mo ti gbọ́njú mo wá fúnra mi sọ́dọ̀ dáadùá. ẹ gbọ́ báwo ni ọmọ ológo ṣe wọ orílẹ̀-èdè amẹ́ríkà nígbà tó sì wọ̀ ló ọ̀hún tán kí ni èrò àkọ́kọ́ tó kọ́kọ́ sọ sí i lọ́kàn náà. wá sí amẹ́ríkà mi ó dàbí ayé ìgbà téèyàn ń jẹ bàbá bàbá sandwich gidi ni ọlọ́run gbígbà téèyàn ń jẹ sandwich àbò wọ́n bá ro pando pẹ̀lú ẹ̀fọ́ tó wà òkè ó rọrùn gan kò ń ṣèmí o ló jẹ́ kó rọrùn ọlọ́run ló jẹ́ kó rọrùn because ẹ mọ̀ èmi èmi ò ní plan àti wá so ó dẹ̀ wọ́n lọ́n láti mú mi wá because ó ní plan ó láwọn nǹkan tó ti prepare lẹ̀ fún mi ní ìlú Amẹ́ríkà so òun ló mu wá ó dìdí mú mi wá ni ẹ sà ìjọ ti máa kúrò ní Nàìjíríà gangan tí mo jí ní àárọ̀ ọjọ́ yẹn báyìí mo wò pé okay mo ti jí lẹ́yìn kí ló ń ṣẹlẹ̀ mo ní visa Amẹ́ríkà ó dẹ̀ máa expire ní àárọ̀ ọ̀la because party tí mo fẹ́ ṣe wọ́n ti bẹ̀rẹ̀ lẹ́nìí tí mo jì mi ò dẹ̀ rí tíkẹ́ẹ̀tì rà mo dẹ̀ ti sọ fáwọn èèyàn kan máa wá tíkẹ́ẹ̀tì wọn rí tíkẹ́ẹ̀tì mo kàn ti ẹrù mi ni mo kàn máa aṣọ méjì mo dẹ̀ kẹ́ra òkúònú lé mo dẹ̀ dágbére amẹ́ríkà fáwọn èèyàn pé mi ti lọ amẹ́ríkà mo dẹ̀ lọ jókòó sọ́dọ̀ mẹkáníìkì tó ń bá mi ṣe mọ́tò mi mo dẹ̀ ń ṣeré mi ń bẹ̀ mo wá ń retí ìyanu tọ́lọ́run fẹ́ ṣe because ó ní màá ṣe ohun tuntun ó ní ní ìsinsìnyí ó ní èmi ó ṣe ohun tuntun ó ní ní ìsinsìnyí ni a wù jáde so mo wá ń dúró wo nǹkan tọ́lọ́run fẹ́ ṣe because òun ló bẹ̀rẹ̀ mo dẹ̀ mọ̀ pa láṣẹ pé ni ìgbà tó di three pm lọ́sàn-án èèyàn kan wá sọ fún mi pé èèyàn kan bá mi ra ticket pé tí má lè lọ sí eh, Togo pé kí gba Togo wá sí Amẹ́ríkà ah máa wò pé Togo mi ò ní option mo ṣáà gbé báàgì mi mo wọ mọ́tò mo ti wá ń lọ a ti fẹ́ dé Maryland ẹni yẹn kàn tún pè mí ni pé ah ẹnìkan tún pé òun sìn o pé lóun rí tíkẹ́ẹ̀tì kan tí má lè gba Àbújá mo wá ní ah Àbújá sì bẹ́tà ju Tógò lọ pé tí má tètè gbéra mo lè lọ sí Àbújá mo kàn bọ́lẹ̀ ní Maryland ni mo kàn wọ taxi ni pé jẹ́ kí n wọ taxi kí n máa lọ sí Jíbówú pé tí n bá dé Jíbówú màá fáìn ìwé mi kí n tó kúrò bẹ́ẹ̀ mo yìí ń rò lọ́kàn mi ẹnìyẹn kan tún pè mí ni pé ah pé kí n má ti wọ mọ́tò pé èèyàn kan pé òun sì ń pé òun ti ra tíkẹ́ẹ̀tì fún mi fún the same ticket tí mo fẹ́ rà Delta airline ní Ìkẹjà pé kí n máa lọ Ìkẹjà ẹ̀sà ó dàbí fíìmù ni o ìgbà tí màá dé Ìkẹjà mo ti débẹ̀ kẹ́ni yẹn tó dé ẹni yẹn bá dé ló bá ní ṣèmi ní Sunday mo níyà ó dẹ̀ gbé fáìlì yẹn jáde everything wà ń bẹ̀ ó kó fún mi ó ní kí n lọ check in ó ní bọ̀ máa fóun lówó mo ní mo problem because owó wà lọ́wọ́ mi mo ní máa fún lówó mo ní máa fún ten thousand but ní mind mo mọ̀ pé tí máa fún ten thousand máa fi one thousand sí kó fi gbé bike máa yẹn wá ní kí n ní sùúrù náà kí n má ti fohùn lówó mo ti ń ka owó yẹn ó ní kí n má ti fohùn pé kí n wọlé náà kí n wo nǹkan tó máa ṣẹlẹ̀ ẹnu ilé náà ẹ mo è wọlé bà tí ó dà ìpọ́n ń ṣílẹ̀kùn ẹ mọ̀ bí kéèyàn fẹ́ wọ ibì kan kọ́kọ́ máa ṣílẹ̀kùn mo è wọlé nǹkan ń lọ ń tèmi ni àwọn èèyàn tó ń dá dúró gan wọn tẹ̀ dé mi dúró the only person tó dá mi dúró ni ìyá kan woman yẹn ò dìdí ẹ̀ bá woman yẹn wá ń béèrè lọ́wọ́ mi pé first time mi ni mo níyẹ̀ẹ́ because the only thing tèmi ní lọ́wọ́ ojú invitation letter tán fi fẹ́ ṣe òkú tí mo fẹ́ wá ṣe lamẹ́ríkà ló wà lọ́wọ́ mi so invitation yẹn ni mo fi ń hàn even níjọ́ interview o nìkan ni mo mú lọ sí interview so mo believe pé ọlọ́run mọ̀ nǹkan tó fẹ́ ṣe so ìgbà tí woman yẹn wá ní kí n bọ́ sẹ́gbẹ́ kan ó fi mí sẹ́gbẹ́ mo gbé ìwọ kẹ̀ ò lè dé mi dúrò àánú ò lè dá mi dúró ibi tíṣẹ́ dé yìí bó ṣe ní káwọn immigration méjì kan wá àtẹ̀sí mi nìyẹn àwọn méjì yẹn wọ́n wá wá wọ́n ní à pé kí lórúkọ mi mo sọ orúkọ mi fún wọn ìkan kọlà ìkan ò kọlà wọ́n ní èyí tó kọlà ẹ mo mọ̀ pé definitely ọmọ Yorùbá lé eléyìí mo kàn ní ẹ̀gbọ́n ẹ má jà dára wa láàmú ìpàdé tèmi lọ ṣe lélẹ̀ wọ́n tẹ̀ ti bẹ̀rẹ̀ gan ló bá ní ẹ fún wa ní nǹkan gbà yẹn mo yẹ fún wọn lówó nìyẹn tó ṣe ní kí n wọlé tí máa ṣe wọlé báyìí tí máa wájú mi mo rí plane ah just like that so plane yìí mo ti lọ America, báyìí so tí mo ṣe wá wò pé ah bọ̀bọ̀ yìí mo ní láti fàlàyé ìlówó mo fóònù mi ti fẹ́ kú mo wá lọ ra power bank mo yẹ sáré charge nìyẹn mo wá pe ẹni yẹn ó níbo ni mo wà mo sọ bí tí mo wà fún ó láàlè ríra mọ́ ẹ̀sà. E tí mi ò ṣe mọ ẹni yẹn mi ò lè rí láyé mi mi ò lè dá mọ̀ láyé kò sí bí mo ṣe fẹ́ rí tí mo ṣe dá Amẹ́ríkà nìyẹn so mo believe pé Ọlọ́run ló máa ń ṣe nǹkan fún yàn àti wípé ohun tá a ti kọ fún ẹ̀dá láyé tá a bá ti kọ́ wípé bó ṣe máa jẹ́ nì bó ṣe máa jẹ́ nì. Fúyì Ọlọ́run ọba mi o mo ṣe Jésù mo ṣe. tí mo ìṣẹ́gun ọ̀rẹ́ rẹ̀ bàbá ó ṣeun lọ. Jésù tó sẹ́rù àdáyọ̀ láyé. mo ṣe Jésù actually uh, mo ti níyàwó mo ti marry nílùú amẹ́ríkà náà ni ọmọ bíbí ìlú yìí dẹ̀ ni mo fẹ́ ọmọ ìlú amẹ́ríkà níyàwó mi so a ṣe ń wojú ọlọ́run fún ọmọ. orí lọ as we honor ọmọ òwe kejì ọlọ́run ṣe kàn. I want you to be so official. orin jùjú nílẹ̀ òkèèrè báwo gan ló ṣe rọrùn fún un sí kí ni ìṣòro kí sì ni àdójúkọ àwọn tó ń kọ lamẹ́ríkà jùjú gospel ó rọrùn because gbogbo nǹkan láyé tó bá dáa ló máa ní other side so a lè nípò rọrùn táwọn tó wà nílé bá wọn pé à tán bá ń béèrè pé èló ló gbà fún ṣó eléyìí èló ló gbà fún kinní kan I understand but tàbá wò dáadáa a máa ń gbádùn ẹ̀ nílé ju bí lọ because nílé àwọn tó máa support tán really like nǹkan tó ń ṣe gangan wà nílé so níbí ọ̀pọ̀lọpọ̀ ti rí bí business ẹlòmíì tí ò kọrin gan lé ibi ló ti dolórin ẹlòmíì tí ò lùlù rí lé ó ti do nílùú mi ẹlòmíì ò play keyboard rí ó ti di keyboardist mi so kò rí lè rọrùn ẹlòmíì ò ń ṣe keyboardist bọ̀ torí pé àléyìn ọ̀tá máa lò a máa lò bọ̀ nílé tá a bá ní keyboardist ẹyọ kan lórí keyboard a lè kọrin fún ten hours because ó lè ṣe gbogbo iṣẹ́ lórí ẹ̀ ó lè play àwáyà ó lè play saxophone lórí the same keyboard so kò wá àárí lè rí ń bí so kò dàbí but we thank God because à ń gbádùn ẹ̀ ọlọ́run dẹ̀ lójú tiwa so we thank God for that. ìkárí ayé bíi aṣọ oníṣúgà ni rẹ́kọ̀dù ẹ̀ tuntun tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde èyí tó pe àkọlẹ̀ ní new glory kí ni ọmọ ológo Timothy Ọlátúnjí gbà lérò tó fi pè é ní new glory ìyẹn ògo tuntun. new glory ògo tuntun orúkọ tẹ béèrè yẹn ara àwọn fans mi ló fún mi ní Nàìjíríà láti Nàìjíríà náà ti fún mi lórúkọ yẹn ògo tuntun ọmọ ológo làwọn èèyàn máa ń pè mí but uh, màmá yẹn kàn like mi wọ́n wá ní orúkọ mi ò ń ṣe ọmọ ológo gbogbo tuntun lorúkọ mi prophet ni wọ́n ní king celestial but wọ́n tajà ládùúgbò so ara àwọn tó like mi ládùúgbò àwọn màmá mi dáadáa ni wọ́n so wọ́n ní à orúkọ ẹ̀ gangan ògo tuntun ni so wọ́n ní kí n dẹ̀ má gbàgbé ìjọ tí màmá yẹn dẹ̀ ti sọ̀rọ̀ yẹn fún mi náà ti láwọn máa support mi in anything tí n bá fẹ́ ṣe pósítà ń gbà mí tí mo ní ṣòwò gbà mí tí mo fẹ́ ṣe àwọn nǹkan ń gbà tí ò sówó tí n bá lọ bá wọn wá fún mi lówó so ògo yẹn bó ṣe jẹ́ tuntun yẹn ó wá máa ń ràn mí orúkọ yẹn máa ń farahàn nínú àwọn nǹkan tí mò ń ṣe ó jẹ́ kí wọ́n á rí i pé orúkọ ó really wà very important nínú ayé ẹ̀dá so ara àwọn fans mi ló fún mi lórúkọ yẹn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn gan. ààrẹ mú ọ ọkàn rẹ pòrúurú sọ fún jésù sọ fún jésù òun lọ́rẹ́ tí kì í tán ni ṣó fẹ́ gbọ́ kò tún sọ rẹ tàbí iye kan bí rẹ sọ fún jésù nìkan advice mi fáwọn tó wà ń lé ni pé ohunkóhun tá a bá ń là kọjá ọ̀rẹ́ ta nílò kò ju ọlọ́run nìkan àwọn yorùbá máa ń sọ nǹkan kan wọ́n ní ìṣẹbọ òun nìṣó oògùn bí bá a ṣe wáyé pàmàrí làmàrí wọ́n ní òòyẹ kan kò ní yẹ kádàrá ohun tó ń sọ fún wa ni pé ohun tá a kọ fún wa láyé ó máa ṣẹlẹ̀ sí wa that means pé o nílò láti gbàgbọ́ nínú adẹ́dàá tí ń jẹ́ orí tí Yorùbá ń pè ní orí làbá bọ àbá fòrìṣà sílẹ̀ ká súnmọ́ Ọlọ́run ẹni tó dá wa tó mọ̀ wá ìwé Mátì sọ̀rọ̀ kan ó ní pé ṣẹ́ni tó dá ojú ó ní ṣó lè ṣaláì ríran àbí ẹni tó dá etí ó ní ṣó lè má gbọ́ràn that means pé Ọlọ́run tó dá wa gbogbo nǹkan tá a nílò ló mọ̀ ó wà ní Mátì bẹ́ẹ̀ ó ní mo mọ̀ nǹkan tẹ́ fẹ́ kí n tó ní kẹ́ béèrè ó ní àmọ́ ẹ béèrè màá ṣe fún yín jẹ́ kí gbàgbọ́ ẹ wà nú ọlọ́run má wò ó pé èèyàn kan ẹ̀gbọ́n mi kan ló yẹ kó ràn mí lọ́wọ́ ọ̀nkù mi kan ni ìgbà tí mo wà nàìjíríà mi ò ń disturb èèyàn mo fi gbogbo ìgbàgbọ́ mi sí inú ọlọ́run nìkan mo dá èèyàn nù mi ò ń gbé kọ̀ lẹ́nìbọ̀dì mi ò ń bẹ́ níbọ̀dì sọ̀rọ̀ mo kàn máa ń pe ọlọ́run lójoojúmọ́ tí má dẹ̀ ti jí ìgbàgbọ́ mi ni pé ilẹ̀ tó mọ́ lọ́jọ́ yẹn a ní list àwọn ènìyàn tọ́lọ́run fẹ́ ṣe lóore lọ́jọ́ yẹn a sọ fọlọ́run pé make me a candidate of favour today àdúrà mi lójoojúmọ́ nìyẹn because mo gbàgbọ́ pé tó bá wọn ọlọ́run á sọ ẹni tó wà lórí àkìtàn á sọ dọba tó bá wọn ọlọ́run á mọ ẹni tó wà lórí àléfà ọba á sọ dẹrú iṣẹ́ ọlọ́run ni gbàgbọ́ nínú ẹ̀ ìwọ náà gbádùn ọlọ́run wàá dọmọ ológo. ojú tó rí ibi tí ò bá fọ́ mo pé bóyá ire ló ń padà bọ̀ wá rí nígbẹ̀yìn kí ni ohun tí ojú ọmọ ológo tí ayé ti pè ní ọmọ olófo ọmọ olódò nígbà kan ti rí sẹ́yìn. àwọn kan ti pè mí lólófo orí o tán lọ́mọ olófo ọmọ olódo lẹ́ni gbogbo wọn náà fẹ́ bá mi sọ̀rọ̀ èmi kọ́ ọlọ́run ni. ààrẹ mú ọ ọkàn rẹ pòrúurú sọ fún jésù sọ fún jésù òun lọ́rẹ́ tí kì í tán ni kò tún sọ̀rẹ́ tàbí èèkàn bìrẹ́ sọ fún jésù nìkan òun ló lè gbà thank you. Wherever you are. jù báyìí lọ láti tẹlifíṣàn Alóore fún àwọn Yorùbá Adéròmú Kazeem lórúkọ tèmi ọmọọba ní sàárẹ̀ olú ẹ kú ìkàlẹ̀. fòyí olùgbàlà ọṣẹ jésù mọṣẹ ogun Ọlọ́run ọba tí mo ìṣẹ́gun ọ̀rẹ́ rẹ̀ bàbá ọṣẹ ń lọ.